kó pa mẹ́rin nínú gbọ́dọ̀ kọ́ tó kulẹ̀. Mo bá aláfẹ́ sọ ní pé presentation ti ọ̀lọ́. Nínú àwọn presentation tó bá ò ní pé wa ta'ala ó fún nígbà láàyè láti fẹ́ kọjá ìyàwó tí ò bẹ́ẹ̀ Torí tó sùn ní Ó mọ tó tọ́ àti nítorí ìkápá kó mọ̀ pé ìgbẹ́ fún yóò ti fẹ́ lómi. Ìwé ìyẹ omi à. Ó fẹ́ lọ àwọn kankan tó jẹ́ pé ó jọ́rọ̀ àyàn kò sí bọ́ọ̀rọ̀ yìí fún wa. Àmẹ́bí sọ́mọ bá wà lọ sọ́lá. Ọ̀rọ̀ yẹn ní fún láti gba àwọn ẹjọ́ mẹ́ta láìsí ni. Eléyìí táwọn olùkọ́ wò. Tá a bá jẹ̀rẹ̀ ní tó mẹ́tọ́ ẹ̀rẹ̀ kò lọ́sẹ̀ méjì tó kò láàbù ànábì sọ́kọ̀ lọ́wọ́ àlọ́ ọ̀la ó máa ń gbàwọ̀ ẹjọ́ mẹ́ta tẹ̀léra wọn. nínú pẹ̀lú ní ìyàtọ̀ba aláàfáà nípa Muhammad sọ́kọ̀ lọ́wọ́ àlọ́ ọ̀la ó kú ní agbára ogójì ọkùnrin eléyìí tó ní tó kù ní ìwà rẹ̀. àwọn ìpínlẹ̀ àtẹ́kọ̀ Muhammad àwọn àlòrẹ̀ yìí lọ́sí ọlọ́wọ́ àlọ́ wọn ìjẹta tó bá kọ̀ fún kí ìbọ́lá kọ̀ sí ìlànà èèwọ̀ ni àmọ́ wọn ń gbẹ ẹ̀fọ́ ìyàtọ̀ wà láàrin ẹ̀fọ́ akíní àti ìpàdánù àtàwọn kan bí bẹ́ẹ̀ eléyìí tí ọba aláfà hánà wà sàálà ó fi dé presentation fún àgbàdo àwọn kàmá tí ó lè lè lè lè bẹ́ẹ̀ pẹ̀lú mi. gbogbo ọgbà tí àlùkò àti bá rìn fún àlè pé àwọn ìyàwó àgbàdo àti bàbá àkórí ìgbà tí wọn wọn bí bẹ́ẹ̀ lọ apá kan ní wọn kàlà ni wọn àwọn kan nígbà wà ní wọn tábàjọ ìyàwó àkọ́déjà tó ti fẹ́ ṣíwọ́ sẹ́yìn pẹ̀lú náà ọlọ́mọ rẹ̀ ń sọ. Bàbá wa wọ àwọn fẹ́rẹ̀ lẹ́kọ̀ọ́kànlá táwọn ní ìfẹ́ yìí. Ìmọ̀ bẹ̀rẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn arúgbó ni wọn. Dẹ́gbẹ́ ìṣe pé ó kù káàtà obìnrin ọlọ́fífẹ́ wọn. Wọ́n sàfẹ́ káwọn ó bẹ lábẹ́ rúkú ìṣe ọlọ́run. Ó mú ìgbàlá náà, bẹ́ẹ̀ lọ́wọ́ yóò fi dáa sọ̀bíyà ló ń bọ̀ nílé. Ẹ bẹ́ẹ̀ bá wéjì làbẹ́ ti fẹ́ bẹ́ẹ̀ bá wéjì làbẹ́ ti fẹ́. Gbogbo wọn bá àti àwọn ẹ̀yìn méjì nìkan ṣoṣo lórí èyí lórí mi bá ti lọ. Ẹni ó fi wọn kọ́kọ́ jù lórí báyìí ìyàwó àgbẹ̀dẹ́gbẹ̀ àkọ́jọ́ ìyàwó àjá. Ẹni ó tún bí ẹyọ kan ṣoṣo òun náà pèlè yìí tó fi máa ń yàtọ̀ sí ìdíyà tó fi láàrin máa ń yàtọ̀ sí ìdíyà ẹyọ kan ṣoṣo. tó látara bẹ́ẹ̀ àwa rí i pé àìkò bímọ àwọn obìnrin yẹn kìí ṣe wípé mélòó ni wọn ló wá jẹ́ ọlọ́mọdé ọlọ́mọdé mélòó ló wà lọ́wọ́ ìyàwó ayé kàkà kàkà lọ́mọdé. pé bá a lè mọ ẹgbẹ́ kò lọ bí ọkọ rẹ abọ́kọ rẹ ò kú àdéhùn ìfọ́lẹ̀ rẹ. tòótọ́ túmọ̀ yìí pé ọ̀pọ̀ wọn kìí ṣe wípé lórí àgbà ó dàrí àwọn apá kan olùmọ̀ lọ́sọ̀ fún ayé pé aláàbí ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lórí àwọn èdè kan lẹ́fẹ̀ alákọ̀ọ́kọ́ látara ìdáàbòbò ẹ̀sìn nàìjíríà ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ kó bèrè ìlú pọ̀ láti lè transmiti àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta láti lè mú apá kan fún àwọn sàhábà rẹ̀ láǹfààní láti lè máa wọlé rẹ̀ láti lè bẹ̀rẹ̀ ìyá sáwà mẹ́ ìyẹn ní pé ìdájú ìlú ó fẹ́ sọ sí àbíkò ẹ̀yẹ ọmọ ìlú bíyà ọmọ olórí àwọn ìlú láti lè gbé ọ̀tá tó lè wà láàrin òun àtàwọn àbáyọ ìlú. ó fẹ́ ìyàwó ní lórí pé ní abẹ́ síbò ó fẹ́ ìyàwó lórí kíkí ní ní abẹ́ tàbí sọ̀rọ̀ ọmọdé yìí. ó fi

o bá wọn pé àkókò màdínà mẹ́kà ni àwọn ti yíwọ jẹ o ní nǹkan làpá ti fẹ́ fún mọ́tà twenty five years tí ò fẹ́ yàwó mi mọ́ sori bá àgbà ti fẹ́ ọ́fíìsì àti ìgbà sábà ó pàṣẹ ìyá ti di ọ̀rọ̀ àgbà ti wá pẹ̀lú ìyá wa kọ̀ọ̀díjà kọ́lọ̀ ọba aláwọ̀ tó kíra rẹ̀ ní ìjà mi àbáwọn òbí ní ilẹ̀ nínú àwọn tí ó wá fẹ́ ويجاوى عائشة رضي الله عنها حبه بنت حبه رسول الله olólùfẹ́ ọmọ olólùfẹ́ òṣìṣọ́rọ̀ ọlábẹ̀rẹ̀ àìṣà tàbí kápẹ̀rẹ̀ ṣùdí ọ̀ bí i ṣùdí ọ̀bí ọlọ́wà dá olólùfẹ́ ọlọ́yẹ ọmọ olólùfẹ́ ọbí ọlọ́wà dá ọlọ́wà dá ẹlẹ́kẹ̀kì tí fúra ìtọ́jú àtọ̀kalẹ̀ olùyàwó àpapọ̀ ọmọ wọn ọmọ ọmọ ọbí ọlọ́wà dá àdéhùn ọlọ́ba yóò tó àdéhùn abẹ́rẹ́. Àgbẹ̀bí kọ Hamson, òun ló wà lóṣù àtọ̀tọ̀ láti bá kà lọ, yá ìlú àtọ̀bí ìdá àtọ̀lù láti fi ìgbà. Bàbá mi kú ó náà fi ìgbà mi, wà á tó rẹ̀ ìgbà wọ́n tọ́kù mọ́. Ayà yẹn ló yá sọ̀ lóṣù kalẹ̀. Ìgbàgbá náà ní kọ Hamson kalẹ̀ tó ta ìbọn òkè rẹ̀. Jìbìlì sọ̀ kalẹ̀ lókè sọ́mọ̀dé ìdè ó wá wà lẹ́wọ̀n Mùhàmmẹ́dì ó ní lọ́wọ́ ju ní àṣọ dá pápadà dá padà bàyìísà ọ̀wá lọ́sọ̀wá obìnrin olù lẹ́tọ̀ ọlọ́run ní olùgbàwẹ̀ ní bàyìísà ìmọ̀wá àtàkà ìjà ọ̀kan náà yàwó rẹ̀ lálẹ́ ìjẹ́gbẹ̀rẹ̀ ó ti bí yà súrà yìí ó fẹ́ sọ fún wa nípa owó obìnrin sílẹ̀ kìí owó obìnrin nígbà yìí súrà yìí ọba Allah subhanahu wa ta'ala ó fẹ́ sàlàyé fún wa nípa àwọn obìnrin méjì kan ló fi obìnrin méjì kan sátákà kò sí obìnrin dáadáa láyé onáàlú àti ìyá ìmọ̀ràn àti ìfìlà àwọn àti mẹ́ríàmẹ̀ wà lọ́wọ́ wọn nìkan lọ́ba náà lè tó wà láti èdè lórí ó di Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ sóra ìfẹ́ nínú yáá. àwọn òbíṣẹ́ tọ́ba aláàbá ọmọ ọ̀sán náà ju àgbẹ̀fẹ́ ìgbìmọ̀ yàtọ̀ bá àgbẹ̀wò àwọn ọ̀sán gbogbo àwọn òṣìṣẹ́ tó kù lọ́pọ̀ ìwé ló kọ́ lọ́wọ́ ọba aláwọ̀ tó wà bí báwo yà á dá òun èyí náà dà á lọ́wọ́ náà kà ní ìfọ̀sọ̀ tó ta yà á mú sa èyí sọ pé ìlú kẹfì ìfura aláàbí wọ́n ti kàdá ní yá ìrọ̀rùn yìí. bá a bẹ bọ́bọ̀ ọ̀bà láti fẹ́ tó wọn àmọ́ ọlọ́run fi most of the time tó bá láìpò ní ó wá pé pé èyí náà ti ṣẹlẹ̀ pẹ̀lú láìpè rẹ̀ yá ayé àyẹ̀lẹ̀ yá ayé wa kò sí níbi náà ló ti dùn dé yá ayé àyẹ̀lẹ̀ nígbà tó ṣàrùn ìwà àṣàrùn ọlọ́run rẹ̀ pẹ̀lú ìgbà ọ̀rọ̀ ọ̀tá àgbà. Yá àyẹ̀wò àtẹ̀lé, aláàdúgbò fèrè àtẹ̀lé. tàlàtàlà àtàjù àìsè yorùbá àlékè yìí ta lè sọ pé àtẹ́bí kọjá kájá àtẹ́bí ajẹ́pẹ́ wà translated the language with the same language èrè àtẹ́bí èdè lágbára tó a very secret personal information ibẹ̀ láti rí túbà tó ní mẹ́ta ìfúnni nílò ọ̀pọ̀ ìfúnni nílò ẹni tá à nílò. ọba àbáwọn ọmọ pé bẹ́ẹ̀ tó bá ti wá lọ wá ní àlùbá sára nàbí àjẹbà nípa ọmọ ọmọ tọ́ǹtì ní ìwọ̀ fún ara rẹ̀ má àhàbọ̀ lọ́ òlàkà tọ́ǹtì tọ́lọ̀ǹtì lẹ́kọ̀ọ́ fún ẹ. ẹ máa wí ogun mímà wáyé tó hàn pé má àhàbọ̀ lọ́ òlàkà nítorí dẹ́kọ̀ọ́ ọwọ́ ìfẹ́ parí tá èyí ọwọ́ ọlọ́wọ́ ẹ̀ka rẹ̀ yóò máa wá. wáyé tó wáyé ọba àwọn ìyàwó ẹ̀ ìyọ́nú yàtọ̀ síra wọn. ìyẹn ni pé tí ò ní fà sínú wọn iye òkú sí ni àwa náà gbọdọ̀ ẹ̀fáì áwùsù méjèèjì ìnáwó àwọn òkú. ìdíkẹ́ mo bọ̀ ẹgbẹ́ ìgbẹ́ mi ò bọ̀. ẹgbẹ́ àtìgbè lálágbára èèyàn ó lẹ́nu tó tẹ̀ ìfẹ́ nù rẹ̀ tó pè fẹ́ nù rẹ̀ nù nígbà tí ìkàtó yóò ti dúró bá bẹ́ẹ̀ sí ẹni tí wọ́n pè lọ́kùnrin dáadáa ó lẹ́ni tó rí ní òbí wọ́n ti tú aláàbí ìdílé ìdí pàtàkì ti wá wọ ọmọ wọn ó fún wa ní ìlú àná ìyẹn gbé tẹ́pítẹ́ bí ìmọ̀ ọ̀tá ọbẹ̀ ẹ̀sìn tó ń ṣe láti tú ìgbàwó obìnrin rẹ̀. ọ̀rọ̀ yẹn kò tí ì fẹ́ o ọba aláàbí ìdílé kò tí ì fẹ́ ẹ̀. èdè obìnrin ni àmọ́ tó ní pé ó kàn intent láti sọ jẹ́ aláàrí sí aláàbò fún ara rẹ̀ ọ̀rọ̀ òṣèlú rẹ̀ wọ́n mọ̀ pé òṣùwò ní òṣùwò lè rí ká kí ni a máa ń pè bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé tọ́ba aláàfin gbà láti láti fi kí ló tún jì láyé òun náà ló wà lọ́sọ́ lọ́sọ̀ là bá bá náà. oko òní, wàtàwàlà owó àtẹ̀yìn ẹni tó yẹ kó bá sọ̀rọ̀ nígbà tí arákùnrin tí ò rí bẹ́ẹ̀ kó wa bẹ́ẹ̀ tí ó dé tó kẹ̀yìn sí bóyá. ní àbáyé àgbẹ̀dẹ ìgbà tó kẹ̀yìn sí àgbẹ̀dẹ sọ́kọ̀ bá wà lọ sọ́kọ̀ ó kú sí ó bá àwọn olówó kan àwọn èèyàn lábá kan sọ̀rọ̀ ó fi dáwà fún wọn. ó ní àbá àwọn àtúntà ọmọ òkùnkùn tún àbẹ̀wò àtẹ́sílẹ̀ ìṣẹ́lẹ̀ lórí ẹgbẹ̀rún tó bá kó síta wá gbọ́rọ̀ yóò wẹ̀ wíwẹ́ bá yẹn sọ̀rọ̀ tó kàn pọ̀ òwò àti àtàkì lọ́rọ̀ àtàkì wá bí ìlú pẹ̀lú àwọn ẹ̀ òwò àbẹ̀wò tó ń dẹ́gbẹ́ lọ́ba aláàbẹ̀wò ìlú kí ló dé wàtàwàtà àìdá àkẹ́kọ̀ọ́ kí ló dé tó gbọ́ sí ẹ̀rọ ẹ̀bẹ̀ ni irú ẹ̀ náà wà òun ni ànábì sallallahu alaihi wasallam wọ́tọ́lọ̀ ń tẹ̀lé ẹ̀kọ́ fún ànábì ò ṣe ẹ̀wọ̀n òkú tó ṣe lẹ́kọ̀ọ́ kò bá tẹ̀lé kò tẹ̀ ṣe ó yá ó ti nígbà tí ọlọ́run ní fẹ́ ìyàwó ìgbà tó jẹ́ ìyàwó wọn ìyàwó ọmọ ìdílé káwá gbọ́ pé mo fẹ́ ọmọ òsì ló ní gbogbo ẹ nígbà tó ti kọ ìyàwó yẹn kalẹ̀. wà á ní sábà wọ́n lè rẹ̀ alẹ́ yìí ká sábà wáyé sọ́kù ọlọ́wọ́ sọ pé nígbà tó ń sọ fún ẹni tó ṣèjẹ̀ra fún tọ́lọ̀ ọba rẹ̀ ṣèjẹ̀ra fún kí ló sọ fún wọn á tún ṣe àlẹ́ kẹ̀kẹ́ òkè máa ń gbáyàwó òun náà bá ti dáadáa. Láti wà sẹ́kì bá wà nínú ẹ̀bẹ̀rù ọlọ́run. Màmá mi ní ìdára ọmọ orin. Àlàáfíà wà tún fi ìdílé náà ọ̀hún fi pamọ́ sẹ́yìn rẹ̀ ìtọ́lọ̀ obìnrin àwọn èèyàn. Bàbá ṣe ọ̀hún bẹ̀rù àwọn èèyàn ìwé àlẹ́ ìṣèlú bẹ̀rù àwọn èèyàn. Wọ̀wọ́ ta àpò àìmọ́ ó bẹ̀rù èdè àbẹ́jọ́ àti lílọ̀ táwọn oníṣọ̀tún ọmọ ẹni jẹ́ àti làmúlò tó kù ní sọ̀rọ̀ pé irú ẹ̀rọ ló fa tẹ́sítẹ̀ ní mọ̀lọ́tà àgbòrá. lóṣìṣẹ́ ọba aláwa sọ orí kùtò bí kò fẹ́ bẹ́ẹ̀ náà ó ń gba owó ayé náà ká àwa la fi tó bá dùn fún ẹ. Nìgbìyà yà kú ní àyà ìkùn ìdílé náà. Bí àdúrà yìí ọba aláàmọ́ ọ̀nà pẹ̀lú kò fẹ́ àfẹ́kùwà lọ́wọ́ lọ́la fún àwọn èèyàn láti fẹ́yàwó àdọ́fẹ́ta ìlú wọn tọ́mọ ẹ̀yà bá ti kọ kalẹ̀. àfẹ́kọ̀ ló tó bí ìfẹ́ ìjọba arígbà tí tọmọ ẹ̀lẹ́bí kì í ṣe bá tọ́lẹ̀ ẹ̀rú ìyàwó àkọ̀bíjà ìyàwó àkọ̀bíjà ló fún wa lẹ́yìn àbẹ́bí wá láìsí rẹ̀ tọ́lá àwọn fẹ́rẹ̀ ìdí rẹ̀ wá bẹ̀rẹ̀ rẹ̀ pé àwọn fẹ́rẹ̀ àlọ́wọ́ àbẹ́bí àbẹ́bí yóò lè rí àti kàfún yìí tó bá lọ. níjọ́ yẹn ni wá rí láti tẹ̀lé àǹfààní rẹ̀. ọgbọ́lá báwọn rẹ̀ ọgbọ́lá fún mi lórí àwọn rẹ̀. ní ilé lọ́mọ àríkà ẹ máa pẹ̀lú fẹ́ẹ́lú gbòòdù. Òkú tó pa wàhálà náà lóde. Ẹni bá àgbàfẹ́ lò ní ìlú ìlú tẹ́tẹ́tẹ́ ní máa rọ̀ ọ́ náà ti wá lága sí. Wọ́n wá ọkọ̀ fún ọ̀rọ̀ Náà tí ó kọ́ sọ́kà sí ayé ẹ̀ Gẹ́gẹ́ bí àbá wa Buhari àti Mùsùlùmí tí wọ́n ti kọjá gbèrè.

Àgbàtí tó bá wọ yàrá ìyá wa Zainab ọ̀gá dáa, ó mọ̀ mú oyin. onípa àtàkì ní ìṣẹ̀wò nìyà ó bẹ̀rẹ̀ bí ó wá mú ibẹ̀ ìyáwá Aisha àti ìyáwá ọlọ́pọ̀ wá ń jó àwọn àròpin kí ló máa ń pẹ́ sí inú ilé ilé náà wọ́n wá kó apẹ́ òun ilé náà fún wó wá bẹ́ẹ̀ tó pẹ́ pẹ̀lú àwọn àti akọ àti Aisha àbẹ́lẹ́sì wá láti kú ẹ̀yà kó wá lè tó bá ti gbọ́dọ̀ rẹ̀ sọ fún pé òun kó obìnrin kàdé rò wọ́n sọ pé àgbàdo sọ́kọ̀ lọ́wọ́ ayọ̀ ìfẹ́lá onífẹ̀ẹ́ sí nǹkan tí olóòrùn tó dà ẹni tó jẹ́ wípé àádùn ara rẹ̀ àwọn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ wọ́n máa ń gbà láti ṣe lọ́fíńdà níbi tí òun ara ẹ̀ tó lè fi tó dáadé tó bá sábà lábàá yìí àwọn sọ ábà ló ń gbà wọ́n máa ń jà nítorí omi àgbàlá rẹ̀ àwọn ìyàwó wa àwọn ìyàwó rẹ̀ ó pè fún wọ́n bẹ̀rẹ̀ pa ọmọ pa sọ́ọ̀mù àgọ́ rẹ̀ wọ́n wà fún wọ́n wà ní pọ̀pọ̀ láti lè náà kò ọ̀sẹ̀ tí wọ́n ń wé lásọ bí àgbà ti dé ti wọ apàtà ọ̀sẹ̀ àlọ́kù kalẹ̀ tó ń ti wé ó wá kí ìtẹ̀lé fọ́ ẹ̀ ó kí ìtẹ̀mọ́ lórí báyìí ẹ̀ ó ní láàyè náà ló fẹ́ ìdílé lóko eléyìí jẹ́ ọ̀kan nínú oṣù ìyáàkì wọ́n bá bá mẹ́tì ní kókó ìra nǹkan tó lóorùn bí ọ̀dà torí ẹ̀rọ mẹ́tì ní sábà jẹ́ àkóso ayé kì í jẹ́ ọ̀láìdè àwọn sábà ò fẹ́ jẹ́ wọ́n ní àfọ àwa àbú ayé àbí ayé kó bàtà sọ́ọ́rì ó fi ọ̀bẹ̀ fún àlẹ́bọ̀ àbọ̀ àbọ̀ wà láti ṣe ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú náà ó wá rí pé àlejò àgbọ̀sà ayé kó yọ ọ́ ó wà lóko yà Rasulullah àhàràmù àràmù làwọn bá yìí dálé àlẹ́bìnrinlára lẹ́yìn ìgbà àhàrà kì ṣe ìwọ àmẹ́bí mo kórìíra òórùn rẹ̀ ó ní ilẹ̀ dáa mo òórùn rẹ̀ ní pé mo bá sọ̀rọ̀ ní ìfẹ́ àwọn sọ̀hábà bá ìtọ́ lè wọ̀ fúnra wọn àmúrí ẹlẹ́sọ̀ lè wọ̀ aláàbí bó dájú lọ sí pé ìyàwó afọ àti ìyàwó àríṣà àwọn ni wọ́n sọ pé gẹ̀sìn ni wọ́n pe owó èso yẹn owó òwe wà lóhùn tó náà gbígbá àgbo òwe tó wà ní ìlà tó yìí láti lè jù náà rẹ̀ láti lè jù kéwì. àwọn méjèèjì wá ti kò sí àkàlẹ̀ pé tó bá ti gbọ́dọ̀ rẹ̀ oyè lọ yóò wá ti oyè lọ yóò wòye lọ́dọ̀ rẹ̀ eléyìí jọ kan nínú ìdílé yóò bá kọ́ wípé àìsó owó tó bẹ̀rẹ̀ jẹ nípa ẹgbẹ́ wọn fẹ́ wọ́n ti di ojú torí pé àwọn ọmọ wọn fẹ́ràn láti máa pọ̀ sí àtàwọn òkè gbọ́dọ̀ kọjá la ṣòwúyà wàlúwà sọ̀rọ̀ àwọn wàtàhálà gàfúrú rọ̀hìn ọba aláforíjì ló ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ànábì lérí ó fún àkọ́kọ́ lérí wọn àkọ́kọ́ ló fúra ní pé wọ́n wá èkó tó tẹ̀wọ́ ó tó dáwọ́ ní lọ́dọ̀ dání lọ́dọ̀ yàrá sí náà tẹ̀wọ́ ti fúra fún wọn wá rẹ̀ ọba làwọn kí ló dé torí àánú tá a fẹ́ ṣe fún ẹ wọ́n ti fọ àbábọ̀ wọ́ kò dẹ́nu bẹ́ẹ̀ fọ́ọ̀bà bàbá yẹn kì í ṣe bá a dé lọ́rọ̀ yẹn fọ́ọ̀bà bàbá àtẹlẹ́gbẹ̀ẹ́ fún ẹ àtẹlẹ́gbẹ̀ẹ́ fún ẹ tẹ̀lé nígbà tá a yẹ fẹ́ẹ́ àwọn nǹkan tẹ́lẹ̀ ti bọ́ tẹ́lẹ̀ ti sán ìbúra yín ó wà nígbà tẹ́lẹ̀ búra wọn là lẹ́nu sọ̀rọ̀ wá rẹ̀ sọ́lá tó bá búra lórí ó ní sẹ́yìn kan ní bá búra tó wá èrò tó bá padà yí pé ló lórí lọ́dọ̀ ó sì sàn rẹ̀ búra yẹn tó máa bá lọ. ẹni bá búra kí kílẹ̀ ni yóò ṣe yóò tó tẹ̀nà kúra kílẹ̀ ni tẹ̀nà kúra ìyẹn ni pé kéèyàn bá wẹ̀ mẹ́ta pàlàpàtà láàrin wọn. àbí kókó àmẹ́wàá ló ní ẹgbẹ́ lọ́nà tó kù ló ní ẹgbẹ́ lọ́sọ̀ kò jẹ́ bára rẹ̀ àbí kó sásọ márùn mẹ́wàá tàbí kókó ọkọ̀ lọ́sọ̀rì lọ́sọ̀rì òun náà pèlè kí n kà fún àbá ní omi sáké ìwà búra púpọ̀ wà bá ìlú tẹ̀lé ẹ̀yà ẹ̀ẹ́dẹ̀ gbọ́mídé ẹ̀ẹ́dẹ̀ tẹ̀lé mi lọ mo ní mo fẹ́ lọ fẹ́ mi o ìmọ̀ ó sì gbé fẹ́ ọba alá àtúntẹ́sí ní ẹ̀jẹ̀ kẹ́lí ní oṣù kan ó tẹ̀lé ní ìlú tó bá ti ní ẹgbẹ́ tó ẹgbẹ́ tẹ̀lé ní ìbúdá lọ́ba alá àti wọ́n ti pọ̀ lọ́dọ̀ lọ́ ìdàpọ̀ ẹ̀jẹ̀ tó wọ́n ti pọ̀ lọ́dọ̀ lọ́ ìdàkà èyí ti ẹ̀yìn olùgbà fún òdodo mo ti fi lẹ́tọ̀ fún yín mo ti fi lóko ìpè lórí bọ́lá ọba olùdaláwọ̀ sí i mọ́lá bẹ̀rẹ̀ na sínú fún olùdaláwọ̀ sí i. wọ́n wọ́n wà láyé lórí bọ́lá aláṣọ àgbà àlá ó nímọ̀ nípa yín jù láyé lọ. àkíyèmọ̀ ó ti mọ̀ yìí pé ẹ̀ máa ṣe nǹkan kan bẹ́ẹ̀ ní sábà àti mọ́tò bẹ̀rẹ̀. àkíyèmọ̀ owó awọ́kẹ́láwọ̀ òṣèlú ti déédéé bẹ́ẹ̀ lè máa fi bọ́ fún wàhálà kó lọ́dún وإن أسر النبي إلى

ìyàwó aláìsí àtúntò ẹ̀ tó ṣe wàlámà nàbà àdájọ́ padà kọ́ fún abẹ́lé gbèsè ìdílé ẹ̀sọ́ báyìí. ọ̀la tó wà kọ̀ wà wáyà kọ̀ mọ́ nàbà àkà. ọ̀rọ̀ yìí ẹlòmí lọ́nìkẹ́ ti ẹ̀ta òkèké ìṣúlẹ̀ mọ́ nàbà àkà àbà. kálukú ẹni ròyìn. Àdájọ́ àwọn ọmọ ìgbà bá àríyá ẹni tó fi màdìbò fún mi nírò rẹ̀ sáré àlàyé ọba tó nínú ìpapọ̀pọ̀ àti gbangba alàbíyè ọba tó kù kó wá lérò òkú sábà tẹ́lẹ̀ tẹ́. tó kú náà. ìlọ náà ó yẹ ká ti bá lọ sọ́dọ̀ lọ torí bẹ́ẹ̀ nínú ìgbà tẹ̀lé sọ. Ìgbà wúra iná wọ̀ ìfọwọ́ fọwọ́ olóòwò mẹ́. Wọ́n ti sọ láti òwú kùkù mọ́ torí pé ọkà yẹn ní ìlú ti kó lórí tó dáa. Àmọ́ o. Wà ní ìgbà wọ́n máa yìí. Àmọ́ wà ní ìgbà wọ́n àrọ́ àlejò. Bẹ́ẹ̀ bá wà lọ rí bẹ́ẹ̀ ìdí ìdí ìyẹn ni pé ó rọrùn kẹ́tù bí pàǹpà ìyẹn ni pé kẹ́tù lẹ́sẹ̀ bí kú lórí ẹ̀. Sẹ́rí ọ̀rọ̀ yìí, ọba aláwọ̀ fẹ́ kọ́ àwọn ọmọ ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ tó tó gbére. Ìyẹn ni pé gómìnà kan máa rò pé òun lè nínú ọkùnrin lórí. Bàbá mi ọgọ́rùn-ún ẹ̀dá jẹ́ mi. Wọ́n lọ́ba aláǹtí wa lọ́yìn lẹ́yìn àgbà gbogbo obìnrin tó bá ti di ọkùnrin rẹ tó bá ti dín àrẹ lójú rẹ wọn ní kò ní pẹ́ kí aláṣọ ara wà tààlà àwọn obìnrin àlùjẹ́nà wọ́n wà wọn sí kò lóde ìlú àlùjẹ́ wípé fi sùúrù ní ìlú ee wọ́n wà ní èsì èsì wù eré obìnrin èsì ó kò ní pẹ́ tọmọkùnrin tí ò ní pẹ́ yóò ju wá bá wa èyí pé obìnrin àlùjẹ́ ló ń wẹ̀ tó wú ọkọ wípé bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa pẹ̀lú rẹ̀ ọlọ́run pẹ̀lú ní olú rẹ̀ ti pàwọ́ yìí ẹ̀wọ́ ẹ̀kọ́ lè ẹ̀kọ́ lè kóró jẹ ẹ̀kọ́ lè. Láàrín ká ní àyè. bẹ́ẹ̀ láwọn ní ẹ̀mí gbà ọlọ́ọ̀bà aláàlámùsí rẹ̀ atáni wájú rírí wáyé káàdùn tó ní kí ó dáná nà sílẹ̀ bọ́lá òòlù tó dáná nà sílẹ̀ ẹ̀ àwọn olùkọ́ ni wá wá wúyẹ òtúmọ̀ ní pé ìdílé òkun lọ́wọ́ rárá ìyẹn ní èké ìdìbò orílẹ̀-èdè nípò lẹ́ni tó máa sọ̀pọ̀ sí rẹ̀ yóò dàgbà fún àti gbogbo fúlàjà bá ní nítorí rẹ̀ lóbìnrin fàyè kàlùmá àwọn ọmọ òdà ọlọ́ọ̀bà aláǹdà ìdúgbò wá jìbìrì jìbìrì ló yẹ kò nípò lẹ́ni tó máa mẹ́rin tọ̀ yín. wọ́n sọ ọ̀sùnmí àwọn ẹni rẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo àwọn òdòdó wọ́n sọ kódà àwọn màláìkà báàdà màláìkà lẹ́yìn yẹn àwọn màláìkà náà ló gbàgbọ́ sí ìṣòrí lọ àwọn náà ó tún sọ̀pọ̀tì rẹ̀ tọ́ba tó kàn sọ̀pọ̀tì rẹ̀ sọ ìyẹn ní kò fẹ̀yìn sí ọ. mùsọ̀ ara òní ó ní bẹ́ẹ̀ àti ó lórí kàkà sí

ó sì máa ń ràn lọ́wọ́ ẹni tábàtà tó ti fún lórí ọ̀sán pé àtàwọ̀ kù ọlọ́run ọba rẹ̀ tó dá ìtọ̀ lákòókò náà tẹ́ ẹ bá lè kọ àti tó bá yẹ lẹ́kọ̀ọ́ yìí á ní ìlú ìdílà ó àlùwà ẹja yóò fa àwọn àmì ìpàrọ̀ tó o. wọ́n là wọ́n lo orin ìdílé lọ ó wá fẹ́ dúró àwọn tó fi pàrọ̀ tó o. mo sáré ìmọ̀ yìí pé káàkiri ọ̀sán pé yóò fẹ́ obìnrin àwọn àròyìn obìnrin tí wọ́n yẹ wọ́n fẹ́ lọ́kùnrin tí a máa dé olùkọ́ òdòdó. abẹ́ ó jọ àdánwò tí máa mú yẹn pàrọ̀ òdòdó máa yẹ tẹ̀lé sí wa. àwa abẹ́ kúkú àwa tá a fẹ́ fẹ́ yàwó náà dákun obìnrin rẹ̀ ń wò fún àjòkú fún wa. sẹ́yìn ẹ̀ka ìsì obìnrin fẹ́ wọn lọ́pẹ̀ ní láì ní stéèjì àdìgbé láíláí tí ò ní dé ìrè pàtàkì ìwọ́n tó bá dúró fún yàwó ẹ wọn mọ̀ lùmí á ọmọ òkú fẹ́ dá o. ìgbẹ́ta kéyìn ó tètè tẹ̀lé lánàá òjíṣẹ́ àlá lórí irú obìnrin òun àmọ́ fẹ́. tàmájá àbílá ní ìsìnkú wọn lọ lọ́dún sọ fáyọ pé tó ń kẹ́ olùmọ́ra àlẹ́ àgbá yìí àwọn ìmọ̀ ọ̀fẹ́ obìnrin lánàá nítorí ìkànnì ẹ̀ wọ́n rí ni níjà náà nìyà torí kó rẹwà wọ́n ní ìgbà nìyà torí ẹbí rẹ̀ wọ́n ní mọ́ọ̀nìyà àti torí kíkì àbí torí dúkìá rẹ̀ ó wá ní ọkọ̀ àdéhùn àjùdá ti di wàlídìí ni àwọn ọmọdé òwe lórí ìlú nítorí ẹ̀jẹ̀ àdéhùn ìfọ̀ àdéhùn àjùdá ti di tọ́ba lẹ́fẹ̀ẹ́ obìnrin fẹ́ obìnrin torí kó lẹ́sìn tọ́ba fẹ́ ọkọ náà fẹ́ ọkọ torí pé mùsùlùmí ẹgbọ́ àwọn obìnrin tọ́lọ́ lóò lọ pàrọ̀ fún ọ̀yà wa tó lọ pàrọ̀ bá lẹ́nu ọkọ̀ kápẹ́ ó wá ní kí ni mọ́ ìlẹ̀ ó kọlọ̀ jẹ́ obìnrin tó ti bá ìṣẹ́ lẹ̀ fọlọ́. mọ̀nìyàn ó kọlọ̀ jẹ́ obìnrin tó ti gbàgbọ́ sọ́lọ̀ ọ̀rọ̀ kan gbogbo. àwọn ará yìí ló kọjá kábẹ̀ sí pé kò ní àtàkọ́rọ́ fún bẹ́ẹ̀ mùsùlùmí wà lóògbé. torí pé ká bóyá bò wá sí lára mùsùlùmí àti mùmìnì ni kò yẹ kó dàgbà torí pé kúlù gbogbo ẹni tá a bá ti pè ní múmìnì ló gbọdọ̀ jẹ́ mùsùlùmí gbogbo ẹni tá a bá ti wá lè pè ní mùsùlùmí báwo lè jẹ́ kí ni lè jẹ́ mùsùlùmí báwo lè jẹ́ ìyẹn máa kọ́kọ́ mùsùlùmí kó ló di mùsùlùmí tó nígbà pé ọlọ́wọ́ tó ó ó yọ gàdá ó ń bá rò ó yọ tó bá lágbára lórí wọn pé mùsùlùmí máa dé tí ó jẹ múmi náà mùsùlùmí tí ó dùn pàjù tẹ́lẹ̀ fọlọ́ múmi yóò wá sẹ́ni tó ní ìgbàgbọ́ sáwọn ẹ̀ka ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà. Fáàmìta yóò jẹ obìnrin tí máa bẹ lọ́wọ́ olùbẹ̀ lọ́wọ́. Fáàmìta yóò jẹ obìnrin ó yàtọ̀ sí pọ́jú ìbá o pọ́jú ìbá àti sábà o.

ìmáàmà àwọn tó jẹ́ pé dáàbì náà wọ́n ó máa rìn lọ sí ìtẹ̀lé tọ́lọ̀ gbogbo mà. ẹ má rò pé lórí gbẹ́yìn náà ti sọ̀rọ̀ ọkùnrin kan wá rí kódà kò ní tọ́lọ́ mọ yẹlé wọn. wọ́n àgbàdo fẹ́yìnbà fẹ́yìnbà ló pè ní adúlékọ olóore. wà á lè ká wà á lè ká ẹ má wà rò pé lórí gbà ní àfàdúlékọ kódà yóò fẹ́. ọlọ́mọdé àlùbíkìrù mẹ́bẹ̀ẹ́rì ọlọ́mọdé tó wọlé ọkọ rí. Àbẹ́lẹ̀ tó kọ̀ wá wà ní ìwọ́lọ́ nínú òkùnkùn sí àbúrò sọ́kọ́ àtọ́wọ́ fúnlẹ̀ kan tó lójú ẹ nílé ìgbé láyé lágbà àbẹ́lẹ̀ tó kọ̀ wá wà lọ́wọ́ ọmọ twenty five years yóò wà ọmọ forty years ọmọ forty years tó wá bí ló lè gbà ó tẹ̀lú àwọn àgbéyẹ̀ ìgbà wọ́n máa tẹ́kẹ̀ lé ẹ̀kẹ́ àwọn wọ́n máa bà wọ́n máa bọ́ máa bẹ̀rẹ̀ tó ó ní pé ọ̀sẹ̀ ìgbà kò fẹ́ lórí àbúrò wa ni ó ló fẹ́ lórí àbúrò wa lẹ́nu kò wá rí arúgbó ní tiẹ̀ láti fẹ́ ó wá jẹ́ ọ̀dọ́ ló wá lọ́wọ́ fẹ́ lọ́dà kò ní fẹ́ ó tẹ̀ jẹ́ ìgbà àbújẹ́ fún ẹ̀ kéèyàn fẹ́ abilé kọ́ lóbìnrin ó sọ̀jọ́ lọ́mọdé àwọn tó ti lora rẹ̀ ẹ̀ lè sọ. Bẹ́ẹ̀ bá bá bá bílé kọ ẹ̀sùn ọkọ̀ kan ló débi ní lùfẹ́, ọkọ̀ kan ló fẹ́, ọkọ̀ kan. Kí lẹ́dẹ̀ sọ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ lè fún ewu ọjọ́ ìdòdó ní. Ó ti yé tò láti lọ́mọ máa ń ta kóbìnrin kó rẹ̀ ní ìdààmú láti lè má kọjá lára. Torí pé ọba aláwọ̀ fẹ́ aburú mi, òun ni kó jẹ́ obìnrin tó jẹ́ pé ẹnìbọ̀dì ni ò lè fọwọ́ ẹnìbọ̀dì mẹ́jọ lè tó lè fọwọ́ aburú nínú bábí ìròyìn májàmá alẹ́ àgbàdà òun náà ní pé ó tóbìnrin lọ́kùnrin kan fọwọ́ kàn yìí ọlọ́ọ̀bà aláwa tàtàrà bẹ̀ ó wá ní kọ́ máa ní tara ẹ̀ jáde gbogbo obìnrin tó bá fẹ́ bí máa rí tó bá bí wọ́n ṣe lè rí ẹni tó bá gbogbo ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀ ẹ boyfriend girlfriend lẹ́yìn aburú ayé ni o ọlọ́pàá lẹ́yìn o ti fi ọkọ̀ báyìí bá lọ́wọ́ sọ. torí pé ó burú náà ẹ wá wòye sí ó ti wá di tó gba lé. tó dẹ́bi pé tẹ́ ẹ bá wọ́n ọmọ tó ọmọ years twenty years tí o bá ní boyfriend ẹ mọ̀ lùpẹ̀ bí wọ́n mọ̀ lẹ́ka ìdílé bóyá kìí ṣe orílẹ̀-èdè ó yá lójú ní ọ̀tá àwọn tá a jọ ọkùnrin náà ẹ má jà ìyàrá obìnrin o torí pé ọba aláwọ̀ ti kú kú fẹ́ ọba aláwọ̀ kóró ojú sí ẹlòmí ọ̀sán pé ti òsì ẹ̀fọ́ àwọn obìnrin láì tó àdánwò ní. àtàtù sọ́kọ̀ kọ́ ọ̀rọ̀ àwọn ọ̀sán láti wọ́n ní kéèyàn bá obìnrin sí ìtẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ ó bá mú báyìí tó ti yé kí wọ́n fi mẹ́ńdó aṣọ rẹ̀ kó wá tó lẹ́ran ara rẹ̀ ó mọ̀ olóore kó gbá obìnrin sí ìtẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ tó léwu gan láyé nínú bí máa jẹ́ kọ́kọ́ òun bí tí ìgbé kọ́kọ́ yóò tẹ̀lé tọ́lọ́ ìgbé ìgbé ìgbé bẹ̀rẹ̀ rí ẹ̀ gbèsè ní o. Bẹ̀rẹ̀ àtàbálẹ̀ ẹ̀ gbèsè kí lè gbàgbé yóò ṣe yóò sọ. Ara ló lóṣù wá san ọ̀dọ́ tó yóò ṣe ìgbà san. Àgbínà àtẹ̀yìn gbèsè ni. Tí ò bá san lára ìyàwó rẹ̀, yóò san lára rẹ̀ láwọn ó lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ìgbọ́nà lórí bàbá wọn náà wọn ò gbé yẹ. gbogbo ẹni tí ò bá ti fẹ́ fi ìyàwó rẹ̀ èyí tó rí ni tí ò bá ti fẹ́ fi ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ obìnrin sàn gbèsè kó náà wọ́n lè rí ó má dé sọ ọmọ ọlọ́mọ. ọmọkùnrin kan ọ̀dọ́ ni láti wà lẹ́yìn sọ́kùnrin ọ̀gbọ́n àwọn àdúrà kò tí ì lágbára àti fẹ́yàwó ó wá wá bá àdúrà Muhammad mo fẹ́ ilé ọ̀tá kí n lè gbìnà kí n fún ilé ọ̀tá kó lè gbìnà ẹ̀gbọ́n bá dájú sọ fún mi ànájú ni àtàrùdọ̀ bá lè kà ní ọmọ yìí sọ lè yọ sọ lè yọ sí bẹ́ẹ̀ sọ náà rẹ̀ àtàrùdọ̀ bá lè kà lè lè mọ̀ sí sọ́ọ̀bà olùyọ̀ ọ̀tá ló bẹ́ẹ̀ tó a ní fún àbúrò rẹ̀ ló fẹ́ yà lẹ́gbàá àtàrùdọ̀ bá lè kà lọ́wọ́ bá lọ́wọ́ obìnrin kò lè yọ̀ lábẹ́ kò lè rárá ó ní kó òbí yọ̀ lábẹ́ báwọn ẹlòmíì náà òbí sẹ́wọ̀n lọ́rùn lẹ́gbọ́kọ́ gbọ́mọ àwọn àti àwọn kò gbà ní ẹni tí wàá nẹ́ẹ̀dì wá ti wù ànájú wa bàtà yìí ìmáàlì rẹ̀ ti fi kú lù ànájú wa kọ̀ wọ́n gbà láyà rẹ̀ aláwọ̀ ní àwòrán àti ìṣẹ̀lẹ̀ àgbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ ní ìgbà dáàbà ti fàyọ̀ kan pẹ̀lú kí pẹ̀lú mọ̀lẹ́lú láti bẹ́ẹ̀ ọmọkùnrin ọkùnrin wa ní ìsìn ọmọ tó ń gbó pé kò fọwọ́ kò fẹ́ pé máa bẹ́ẹ̀ ṣòkó tó rọrùn fún wa ni gbogbo àti ẹ̀ bá ti wo fíìmù kì í fíìmù tó wo fọ́tò kì í fọ́tò gbogbo ẹ̀ tó wò bá wàhálà ló ti dálẹ̀ àti ẹ̀ tó ti bá ti wá ṣẹ́ máa lò sí àdìgbò wàhálà ọ̀gá àdá àdá.

ọ̀gá rẹ̀ tó dáa mọ́ pé obìnrin yìí lọ́wọ́ lọ́wọ́ ní ìlú láti ọwọ́ ọ̀gbìn náà. kì í sọlọ́mọ ilé ìsọ̀rọ̀ tó pamọ́ rẹ̀ rẹ̀ tó ti yẹ gbogbo ẹni sábà ti súnmọ́ rí ìsọlọ́mọ ilé. àlàáfù máa ń pè ní ọ̀dọ́ láńgbá tí ò fọwọ́ kan bẹ̀rẹ̀ rí. òun náà ló bá ti lè súnmọ́ bẹ̀rẹ̀ ìsọlọ́mọ kì í ṣe ọ̀dọ́ mọ́ kì kan àti ká sọ́ra ká tó wá sọ tó ti lóyún bẹ́ẹ̀ mo fẹ́ ká kọ̀rẹ́ tì fẹ́ jẹ wa sọ ìyẹn lè ṣe kankan rí tó bá tún bá báwo ti kò yẹ yìí pátápátá yóò wá dá o ò sì ní fẹsẹ̀ yẹn bí mọ́ ìyẹn lè ṣe ìṣẹ̀lẹ̀ rí lápèjúwe bẹ́ẹ̀ ó lè mọ̀ mọ́ àmọ́ pàtó wá mọ̀ sí torí ká àtẹ́kiri àtẹ́tẹ̀ ńlá ni ó wá tún bá ọlọ́run lè gba tuntun bá rẹ̀ ọba aláàtí ẹni tó bá túbà bí ẹ̀jẹ̀ kan tó bá túbà dáadáa àpọ̀ bí ayẹ yà yọ lẹ́bi náà lọ túbú ní ọ̀gbọ́n yìí táwọn kan tá ìlọ sí i ká. téèyàn bá lè túbà dé á ọlọ́run ní déjì ẹ̀mọ́ ọlọ́run ní débi. wọ́n bẹ́ẹ̀ náà sọ àbá sẹ́mu tí ní sọ́tò bá Islam wọ́n bẹ́ẹ̀ ni wọ́n sọ́tò ìsìnkárí ó ti yé wọ́n lè túbà wọ́n lè débi ní kò dẹ̀

àbábẹ̀ onígẹ̀ẹ́fẹ̀ ìkọ̀síra ó lọ ẹ̀yìn ó ṣe ṣe ẹ̀yìn tó ṣe sáàtì ló ṣe máa dáadáa ń tẹ́ ìbànújẹ́ orílẹ̀-èdè àwùjọ bàbá rẹ̀ sí ẹlẹ́kẹ̀ẹ́jì àwọn sáyẹnsì ní bọ́ọ̀lù bẹ́ẹ̀ tẹ́ ẹ̀sìn ẹ̀sìn yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ pẹ̀lú ara wa nígbà tá a ti mọ̀ pé kò ní ilé àtìkò tá a fẹ́ ra wọ òbí tó lọ́wọ́ ní pẹ̀lú wọ́n ti sá ọwọ́ àtẹ̀rẹ̀ ẹlẹ́kejì gbogbo ẹni tá a rò pé kákọ́ọ̀tì yẹn ni ó jẹ́ àmọ́ ìwà rẹ̀ irọ́ ló bá dé o fake life dé o kí o bèrè tó o bá bó bèrè pé lẹ́gbẹ̀rún ọdún òjúbà tó lọ́ọ́ kókó bẹ̀rẹ̀ pé ìwọ bá wá àwọn pọ́lítì ta fún ẹlẹ́ẹ̀kan jẹ́ múmìnà jẹ́ jẹ́ jẹ́ àdùrà àmọ́ bá wá wúlò nínú ọ̀sìn yẹn náà bẹ́ẹ̀ àwọn èèyàn pé aburú tí ó wà bẹ́ẹ̀ rẹ̀ wáyé tí ó máa rẹ̀

ọmọ wa ti pé ta ni gáídà rẹ̀ báwo ló ti lè bí àwọn pẹ́rẹ́ ìgbé gáídà rẹ̀ ní ọwọ́ àárọ̀ ti pé lábala tí mo rí yìí o ó ti di kókò ìbéèrè tó yẹ pé tó fẹ́fẹ́ ni bọ́bá ti ló fẹ́fẹ́ wà ní ìṣù wọ́n àwọn ìṣiṣẹ́ lórí ẹ̀ ó yẹ lórí pápákì kọ́sì gbọ́dún àti ọ̀rùn mi ọ̀ ní èyí by cutting ní ọmọ mú wa tó ti yé ó jẹ́ ọ̀nà kan tí àwọn ọ̀dọ́ lónìí ní jésù náà tó sì jẹ́ kí ọmọ aláìgbọràn pọ̀ láwùjọ ò ní pé kéèyàn ó ṣe jésù náà out of wedlock kéèyàn ó súnmọ́ rẹ̀ ní kéèyàn ti ṣe jù bẹ́ẹ̀. mo bá wọn wá sí lórí fóònù ló pọ̀ lára ìgbà jáde wà lóko ní ìkẹ́ lóṣù rẹ̀ yẹn jáde ní ló pọ̀ tó ti yé wàtàlẹ́ẹ̀mù pànọ́sọ̀rọ̀tù pànọ́sọ̀rọ̀tù látara ìmọ̀ wò kí ló bẹ̀rẹ̀ wàtàlẹ́ẹ̀mù ọ̀fẹ́ sálámù oya wàmọ́wé ìdùn ọ̀fẹ́ ìgbọ̀nà mẹ́fà wàkàlẹ́ẹ̀mù ìgbọ̀nà mẹ́sọ̀ wàlẹ̀kọ́ ọ̀hún. sábà sábà lè fi ló jẹ̀lẹ̀ lọ́pàá mo wọ́n mo bèrè tó sọ fún mi pé ọ̀dọ́ bí wá yìí ọ̀dọ́ làwọn náà ó ní tó lè bẹ́ẹ̀ ní lóṣù mọ́tò rẹ̀ kí ló dé bàláwà bínú àdáwò tó bí èèyàn gbọ́dọ̀ mú òwò ẹni tí ìṣẹ̀lẹ̀tọ̀ rẹ̀ lè pẹ́ni tó ti fẹ́ tó bá níwá owó rẹ̀ tó wà fẹ́ kọ́ bàláwà bínú làwọn àdá àrà àkọ́kọ́ ẹgbẹ́ gbogbo wọn ó tó máa ń fa ìrẹ́lẹ̀ kan ní. àfáwa Muhammad bin Idris àṣàṣì ó ní ṣàkáwùtù ìyáwó àti ìlú àdéhùn ó ní mo ké gbàjarè lọ bá àbá mi wà ní wípé ilé òní á ó ní ní sábà tó sọ fún mi pé ìlà muhammadu bin idris lọ jìnnà tẹ́tẹ́ ó ní fanúrù wọ́ ẹ̀ wàlẹ̀ ẹ̀mú núrù lọ ìmọ̀lọ́rí ẹ̀ ìmọ̀lẹ̀ wà núrù wọ́ ìlà yúdá ìhà ọlọ́run ti sàmọ́lẹ̀ ìmọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ̀ so we need to wọ́n kọ̀ lára wọlé tàwọn tó pọ̀ lójú òkú yìí tí wọn ò ṣe sì mẹ́tọ́ ti fẹ́yàwó wọn wọn ò lẹ̀ ọlọ́ọ̀bà láà ó wá máa fún tèrè àgbèrè ní rọrùn fún yẹn tó bá tèrè fún ìfẹ́ fẹ́yàwó ìfẹ́ fẹ́yàwó yóò wá fún ẹ̀pàdé ẹ̀kẹ́rẹ́ ibi náà ló wá lọ ẹ̀kọ́ wá bẹ̀rẹ̀ yóò wá kí ni yóò rọrùn a ọlọ́run wa títí tó yẹ kó wà ó jẹ́ káwọn èèyàn máa dà ọ yóò ti ìṣẹ̀lẹ̀ o àbẹ̀rẹ̀ kó kó